الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه نعم gẹ́gẹ́ bí àlàyé tí a ń bá lọ nípa ìrọ̀rùn tí Islam fi fún wa níbi ìgbéyàwó a rí pé ìtòun rẹ̀ ó dà ní pé anabi sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ẹgbẹ́ wọn lèyí ní ahìlì náà pẹ̀lú yọ̀ǹda àwọn aráàlú wọn. àwọn sọ fún wa pé tábàlọ́wọ́ nígbà yà nàbí sallallahu alayhi wa sallam ibi tí ìgbéyàwó ọ̀rùn dé a rí pé níbẹ̀ náà sábẹ́ ànábì tó ṣèyàwó ní Madina yóò ṣe ákìlù anabi ànábì sùn ní màsí. so àìmọ̀sí ànábì ń gbàtà nígbà tó wá gbọ́ táàbì mà gbégbó yìí sẹ̀sẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ ànábì tó wá ní ànábì tó wá ní yá tó ṣe sí màsí ànábì wa sallam kò ní ó ní ó ṣe pẹ̀lú ẹni tí ó fọmọ fún yà àtẹni tí ó ṣe kíni àtẹni tí ó tọrọ ọmọ àtọmọ a tọrọ so látara di eléyìí láti mọ̀ yìí pé ọlọ́wọ́ ó ṣe ní fún wa pé ká gbé ìgbéyàwó anabi sallallahu alayhi wa sallam bàtà nàbí fẹ́fẹ́ aisha radiyallahu anha nígbà tí àwọn sahabiyat tó tọ́ka aisha sáà nẹ́bí fi a olùbá pé ah, ọlọ́mọdé ló ẹ ọmọ alágbájá ń bẹ báyìí pàdélé bọ̀ náà ni ó tọ́ka ànábì wa kó lọ ilé àwọn Abubakar radiyallahu anhu kó lọ lè tọrọ aisha nígbà tí arábìnrin náà ó délé Abubakar kò bá Abubakar lé ó aisha lé sọ fún wa pé kò sí Abubakar lé nígbà tí Abubakar bá dé kí àwọn tó máa dáwọn sọ lérí ẹ bàtà Abubakar dé kí ló sọ ó sọ fún un pé kọlọ sọ fún anabi sallallahu alaihi wasallam pé innama ana akhu ọmọ ìyá mọ̀ ni wá ṣé ó lẹ́tọ̀ọ́ fún un kó fẹ́ ọmọ mi báwọn anabi wa wà lọ jíṣẹ́ fún anabi anabi ni kí wọ́n lọ jíṣẹ́ fún un pé ọmọ ìyá ni wà lóòótọ́ àmọ́ ọmọ ìyá nu ẹ̀sìn ni pé mo ní kápá láti fi ni mo ní ìgbàláyè wà fún mi láti fi ọmọ yìí. bó ṣe di pa anabi fẹ́ Aisha náà òun náà ló kọ́ àtúnjẹ pé yóò yóò nira kẹ́ ẹ ya lè wá káàkiri wípé ah, àwa aríbi kan tó yẹ pé ah, nígbà tí wọ́n fẹ́ ṣe akúrò nìka o ìbáyìí ni o àyè báyìí ni o bí tó rọrùn dé ah, lè láyè kan o tẹ ẹ àmọ́ kí wọ́n yẹ pé nǹkan tá a sọ di kíni tá a wá sọ di pé tú bá ti bọ́dà kan bá lọ́dọ̀ àbáyà oníṣòwò ni ọmọ ní àmọ́ ọ a ń san ìdàsọ láti báyìí fún ọ wá pè é fún wàlímà káwá lẹ́nìkan wá ní à ah, irú akíní nìkan àwọn olù ta ló wà ń bẹ́ẹ̀ àwọn olóògbé àwọn kíní kan tó eléyìí wọn nígbà tó yẹ pé nǹkan tó jẹ́ ọlọ́run fún wa àjọyọ̀ sọ kíní àjọyọ̀ sọ di ìnira nù. tòtàbá wà kúrò níbi akíní nìkan yẹn alimahab tá a mọ̀ sí sàdáàkì a tún rí àpẹẹrẹ ìrọ̀rùn bẹ́ẹ̀ tọ́lọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá ṣe ní ọ̀rùn fún wa láti ẹnu anabi sallallahu alaihi wasallam kò ní dèdè báyìí ló máa tí ẹ̀ gbọ́dọ̀ fi ṣe sàdáàkì ní ìtónilẹ̀ tábàlọ́wọ́ àgbẹ̀ àwọn mọ̀dáìbù kan wọ́n ní àwọn kan wọ́n ní àkọlù sọ́dáàkì pé iye tí ó kéré jù téèyàn lè ṣe ní sàdáàkì òun náà ní kíni àwọn mi ní rúbò dinar ẹ́ àwọn mi ní sàlátù dinar sàlátù dinar oríṣiríṣi wọ́n làwọn gba ẹgbàá wọn ní alátọ̀dọ̀ Imam Malik ipe dèédé rúbò dinar dèédé iye téèyàn lè dín tí wọ́n fi gé ọwọ́ yàn òun náà ni wọ́n ní Imam Malik fi ṣe kìyàsí rẹ̀ pé Imam Malik fi ṣe kìyàsí rẹ̀ pé dédé iye téèyàn ó dín tí wọ́n fi wá gé ọwọ́ ẹ̀ tí ọwọ́ yóò fi dẹ̀ tó fún akágé wọ́n ní òun náà ni àmọ́tàbá lọ wò ó á rí i pé jumhurul ulama àwọn sọ pé kìyàsí tí Imam Malik ṣe òun kìyàsí tá à ní sí ni à ní bùkátà sí torí pé náà wà òun náà ló fà á tí wọ́n sọ pé imam malik tẹ̀ rí wọn imam malik nìkan tafarrada alil hijaziyin àwọn ará hijaz àwọn ará maka ará madina imam malik nìkan ló dáyọ nínú àwọn tó fi àlà sí pé yé báyìí ni wà lóko falasi òun náà ló fà nìkan nínú àwọn muasirun fún imam malik àwọn tó ń jọ lùgbà tá à ń korúkọ rẹ̀ ní adarọwárdi eh, torúkọ rẹ̀ adarọwárdi afa yìí sọ fún Imam Malik nígbà tó gbọ́ pé Imam Malik ti fatiwa pé èèyàn rúbù dinar olùgbọ́dọ̀ jẹ́ ntókè jùlọ sadaki ó ní ta'arrakta ya aba abdillah ó ní ìwọ abu abdillah ìwọ Imam Malik ta'arrakta ìtumọ̀ yẹn náà ni pé ayé sàlákìtà masilaka alì Iraq ìtumọ̀ yẹn náà ni pé ọ̀nà àwọn ará Iraq ojú ọ̀nà wa lórí lórí masala yìí tó lọ lè mú kíyàsí wa. tí pé dèdè tí yóò fi segin ni tí yóò fi gé ọwọ́ yàn òun náà ni yóò fi segin òun náà ni ìyá òun náà ni iye sàdáàkì so tí ń túmọ̀ pé jùmúrù làmà ìdí gbogbo wọn dúró lé lórí òun náà ni pé kí ni pé sàdáàkì ò ní kò ní òdiwọ̀n ni á eléyìí kéré àwọn aráalé ọkọ ìyàwó dà ẹ wá bá dá àwọn tí ó bá dá sí ó takun tó nílẹ̀ ń so gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni a tó pé àwọn so wọ́n ní a lè fi ìsọ abẹ́ obìnrin dẹ̀tọ́ káwá fi wé ìsọ gígé ọwọ́ olè dẹ̀tọ́ ó yàtọ̀ síra wọn nítorí pé olè tá a bá gé ọwọ́ rẹ̀ yóò tún san padà ẹ́ so tá a bá sì ṣe kí ni tá a bá sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ látara ìyẹn wọn tún máa pé wọn ò tún wá gba obìnrin padà àbí àwọn ilé wọn nígbà padà tó irú kìyàsí báwọn kìyàsí sí ọlọ́ni kátó wá sọ pé a rí hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam èyí tó wà nínú sahih bukhari àti sahih muslim tabalawo hadithi yìí hadith sáàd sáàd bin sáàd asáàdì radiyallahu anhu olùgbà hadith yìí wà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam alimami bukhari rahimahullah àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oníhadith ẹ rí i pé táwọn fẹ́ mú hadith wá wọ́n á máa mú wá lábẹ́ báàbù kan wọ́n fún ní topic wọ́n ní báàbù sọmọ wa mú báàbù yẹn wá látara báàbù yẹn ẹ ti gbọ́ àgbọ́yé ipe kí ni wọ́n fẹ́ lò nínú hadith yẹn níbẹ̀ lápèjúwe Imam Bukhari wọ́n mú hadith wá láwọn àbúwábù tó pọ̀ nínú báàbù tó ti mú wá wọ́n mú wá ní báàbù خيركم من تعلم القرآن وعلمه. wa 'allama wọ́n mú hadith yẹn wá ń bẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ tún rí pé wọ́n tún mú wá ní báàbù míì wọ́n tún mú wá ní báàbù kíni báàbù al-qira'atu an zahari báàbù alákọ̀ọ́kọ́ wọ́n pè ní báàbù tí pé ẹni tó lóore jù nù yín òun náà lẹni tó bá kọ́ Qur'an tó sì kọ́ yẹn wọ́n tún sọ ní báàbù míì wọ́n ní báàbù alqira'atu an zahril qalb báàbù tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa pé kéèyàn ó lè ka kùránì lórí an zahril qalb ó lè kà á lórí pé ọlá ti ń bẹ fún un á rí pé wọ́n mú wa bẹ́ẹ̀ sotaba tún lọ wò á rí pé ìmáàmù wa muslim ìmáàmù muslim àwọn náà mú hadithi wa báàbù wò làwọn agbé wa fún àwọn gbé wa ní báàbù as-sadaqu wa jawazu kawnihi ta'lima al báàbù tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa sàdáàkì wa jawazu kawnihi ta'lima al-Qur'an báàbù tó fẹ́ sọ fún wa pé ó sì lẹ́tọ̀ọ́ ipe kó jẹ́ pé ntaàbí ti sàdáàkì òun náà ní ká kọ́ obìnrin ní al-Qur'an kí wàá ní hadith yẹn Sahal ibn Sa'd as-Sa'idi rahimahullah radiyallahu anhu ó ní àwọn àlọ́dà anabi sallallahu alayhi wa sallam jọ kan arábìnrin kan wá bá anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ni wàhábù nàfsi lillahi wa li rasuli olóhùn fira àwọn tọrẹ fọlọ àti anabi sallallahu alayhi wa sallam riwaya mi oní zawij ni oní kí anabi sallallahu alayhi wa sallam oní wàhábù nàfsi lak olóhùn fira àwọn òun fi ra àwọn tọrẹ fún anabi sallallahu alayhi wa sallam inú riwaya mi anabi sallallahu alayhi wa anabi ni máàlì fìnnìsá ìmìn hàjà anábìrin yìí nídìí obìnrin lásìkò wáyé máàlì fìnnìsá ìmìn hàjà òun nídìí obìnrin báyìí. inú rìwáyà mi ó ní anábì sallallahu alayhi wa sallam ẹ ó ní anábì sallallahu alayhi wa sallam fanadara ilayha anábì anábì anábì wa wo obìnrin yẹn ẹ ó ní fasa'ada an-nazar ẹ wa sawwabahu. anabi wo ke owó olókè anabi wo délẹ̀ nígbà tó àtà àṣà anabi wà á dojú kọlẹ̀ báyìí anabi dákẹ́ nígbà tó ọ̀rọ̀ wá rí nínú àwọn tí wọ́n bẹ ní jòkó nínú àwọn sàbí anabi ìkan bá wí wọ́n sábà anabi sallallahu wa sallam, kí ló wí fún anabi ó ní ó ní zawijniha ilé anabi sallallahu tí bá mọ̀ kó ní sí mi mi nínú àwọn tó ṣe kíni tájú ògbó la nàbí sallallahu alaihi wasallam eléyìí náà túmọ̀ pé àwọn sàbẹ̀ ànẹ́bí wọ́n yé tijú lórí nǹkan tó bá jẹ́ nǹkan tó bá jẹ́ ti jẹ́ halal irú ẹ̀ lè sí ẹ̀ náà gbà mí jókòó kan ẹ̀ ẹ̀ka wà lẹ̀ ẹ̀ka wà kọjá nínú àwọn ọmọ ọwọ́ ni ọwọ́ sára ọ̀la ni ọmọ òun a ayé ẹ̀fọ́ ọmọ yìí mi ẹ̀ bẹ́ẹ̀ bá dákẹ́ sára <laughs> bá ọwọ́ ní káàná bíi fi fóun à ó sọ ayélujára nàbí sallallahu alaihi wasallam fi fóun inú rìwáyà kan nínú rìwáyà Bukhari ànábì ní àtiha sauban ànábì ní tọ̀ fún ọ lásọ kó o fi ṣe sàdá àti fún fún ọ lásọ inú rìwáyà kan qala la ajid ó ní ìrìn aṣọ tí mo lè fún un ànábì sallallahu alaihi tó wá sọ fún pé àtiha walau khataman min hadid anabi ní fún ní nǹkan kan kọ́lá bó bá ṣe òkà onírin khataman min hadith sẹ́yìn pé òkà oríṣiríṣi ló wà khatamun min fidda khatamun min zahab òkà góòdì ń bẹ òkà sílvà ń bẹ òkà kùsànrí náà ń bẹ tí ò ní eléyìí mo bá gbé lọ́dọ̀ àwọn ará góòlù ará kúbà ọ̀gá ní ìwé eléyìí ó sọ ọ́ lọ láyà ni kọ́lá bí o bá ju owó wọn lọ àwọn kátà ara ń ní ten naira twenty naira wọn èso kó gbó èso ká lu owó òka onírin ẹsẹ ẹhẹn anabi ní kọ́lá bó o bá ní ju onírin lọ anabi sallallahu alaihi wasallam anabi fún un ó lóun ní àtòka onírin náà ẹ ó tún pé arákùnrin tá à ń sọ yìí kò kankan kò kò sí nǹkan kò sí nílé yìí wá sí kíni ìtumọ̀ yẹn náà ni pé látara pé áá ah, tómìnì ah, náà wà lọ báyìí wọn láàrin táàbì sàdá àkìlẹ̀ báyìí alábi <laughs> sallallahu alaihi wasallam nígbà tó ara ìrọ̀rùn là o sẹ̀gbọ́n gbà tó lòun lásọ ẹ́ sáà nígbà ní gbà tó lásọ kárí nù kò ní àwọn fẹ́ nù sẹ̀gbọ́n kò sí ẹ̀ka tí ó ṣe ó sì kó nira bá ó tún wá lóun ló ka onírin ànábì ò sọ fún pé à ah, ó ló onírin tá a tún sọ fún ọ kó ga góòdù a tún sọ fún ọ kó ga ọ̀ka sílvà tá a wọ yóò di rẹ di anabi sallallahu alaihi wasallam sọ fún bẹ́ẹ̀ anabi wa wo tún sùn báyìí anabi wa ni ma ma'aka min alukur'an kí ni bẹ pẹ̀lú rẹ nínú alukur'an ma ma'aka min alukur'an kí ni bẹ pẹ̀lú ẹ nínú alukur'an qala kaza wa kaza wa ni ah, àwọn báyìí báyìí ó ní bẹ pẹ̀lú mi nínú alukur'an anabi wa ni zawajtuka ha anabi ni kini zawajtuka ha bi ma ma aka min alukur'an anabi ni mo fi obìnrin yìí fún ọ pẹ̀lú wọn bá ní bẹ pẹ̀lú rẹ nínú alukur'an nínú riwaya riwaya mi tó jẹ́ ti imaamu muslim anabi sallallahu alayhi wa sallam anabi béèrè lọ́wọ́ rẹ̀ nínú riwaya mi tó jẹ́ ti bukhari náà anabi béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni bẹ pẹ̀lú ẹ qala ma'i suratu kadha wa suratu kadha wa suratu kadha ó ka súra ń pè súra báyìí ń bẹ pẹ̀lú mi súra báyìí ń bẹ pẹ̀lú mi súra báyìí ń bẹ pẹ̀lú mi ajaha ó wá ka àwọn súra mu sàgbẹ́lẹ́ yẹn bá ní súra báyìí ń bẹ pẹ̀lú yẹn ọ̀nà méjì ló túmọ̀ ìtumọ̀ yẹn náà ni pé yẹn sí kúránì fún báyìí nìsín mo lè ka súra báyìí àbí tẹ ẹ́ kàá tó ti gbé kó àti síta ó jẹ̀bi nítorí pé ń bẹ pẹ̀lú ó lè náà ni. anabi sallallahu alayhi wa anabi wa sàdá yẹn rẹ̀ ẹ́ kí anabi wí fún ẹ́ kí anabi wí fún anabi ní àtẹ̀kọ́rọ̀ òhà àtẹ̀kọ́rọ̀ òhùn náà àǹzọ́hàrí kọ́lbí àwọn súrà tó kà fún mi tó há ní ọ̀ èmi náà ṣe wòlímà mo lè ka Kùránì látòkè délẹ̀ rárá anabi ní atakra'uhunna an zahri qalbik so lè ka Kùránì lórí òhà àwọn ibi tó ka fún mi súlà tó ka fún mi tó lè ka lórí èsì wo ló fún anabi sallallahu alayhi wa sallam qala na'am ó ní bẹ́ẹ̀ ni òun lè ka lórí anabi ní izhab anabi ní máa lọ faqad mallaktukaha bima ma'aka min al-Qur'an mo ti fún ọ ní kápá lórí ẹ̀ yaani obìnrin yẹn ti di ìyàwó ẹ̀ bima ma'aka minal qur'an ibi tẹ́ tuntun wa mọ̀ subhanallah anabi sallallahu alayhi wa sallam tẹ́ bá rí àwọn ìwàyà lóríṣiríṣi tẹ́lẹ̀ ń bá gbá ìwàyà kan mú ó lè torí ẹ̀ ní sìkó dúró lórí ẹ̀ kó sì máa fi dẹ́sìn rú lọ. ya zawajtu ka min ma'aka minal qur'an anabi ni mo fi fún ọ pẹ̀lú àyẹ̀wò ti yín bẹ̀ pẹ̀lú kó ha kó ha ṣe bó lè kà ìtẹ́lẹ̀ mi ò dolé rí téèyàn bá kó rìwáyà tẹ́ẹ̀ tún wo rìwáyà mi ẹ̀ níbi ń bẹ̀ pé ànábì béèrè pé níta ní ń bẹ pẹ̀lú ẹ̀ tó há ni ẹlẹ́mi bá tún wá dóbi hí àwọn pé tó ti há náà ó ti dẹ̀tọ́ fún ọ ànábì eléyìí ń kọ́ ànábì tún gbà lérò òun náà ló kọ́ àti ìpẹ́tà bá lọ lè wọnú rìwáyà ti ìmáàmù Muslim ànábì sallallahu alaihi wasallam kí ànábì sọ bẹ́ẹ̀ ànábì ní intaliq wa qad zawwajtukaha fa'allimha min al ntọ́lík faqad zawwajtukaha fa'allimha min al-Qur'an alábìnrin tó máa lọ pẹ̀lú ẹ̀ mo ti fi fún ọ fa'allimha min al-Qur'an nítorí olówó ha lébi pinnu Qur'an wà lọ́lẹ̀ kọ́ wọ́n máa fi obìnrin fún ọ nítorí pé kíni nítorí pé o ha nǹkan nínú al-Qur'an ìtumọ̀ ẹ̀ náà ni pé ó lọ́lẹ̀ kọ́ ni o òun náà ló fi ṣe kíni náà ló fi ṣe sọ̀dáàkù so eléyìí a hadith anabi sallallahu alayhi wa sallam ni tó ń sọ̀rọ̀ fún wa nípa kíni nípa sadaki tábàlọ́ lè wo kitab fatihul bari fatihul bari tí a sheikh wa ibnu hajar al-asqalani rahimahullah nígbà tó ń sọ̀rọ̀ nípa hadith yìí ibnu hajar rahimahullah wọ́n ní wàfíìhì lẹ́yìn ìgbà ti sọ síwájú pé hadith yìí imam bukhari lò fún àwọn ẹ̀rí lóríṣiríṣi àwọn afáà máa ń ṣe ìsìnbátu hekmo látara kíni látara hadith wọn ó yọ ìdájọ́ jáde nú ẹ̀ sọ̀rọ̀ pé nínú títí Bukhari yọ jáde nú ẹ̀ nísìnyí ó dára pé khairukum man ta'allama al-Qur'an wa 'allama kẹ́ bó ṣe pé a rí pé hadith bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún yọ pé oore tí ń bẹ fún yàn oore ń bẹ ẹ tó lóore jù náà ni pé ẹ tó mọ Qur'an tó ìtún kọ́ yàn sọ̀rọ̀ pé Qur'an tí nígbà tí ò lásọ tí ò lóka tí ò ní kankan tí ò tún wá sí kùránì sẹ́yìn pé kòrómìnì fẹ́nu bẹ́ẹ̀ ni a rí pé ibòmíì wọ́n sì mú ẹ̀rí wá ń bẹ̀ pé báàbù alkira'atu azahari kọ́lù èsì bá àtọ́tún yọ ń bẹ̀ náà ni pé ó tún dáa kíyàn sí kí ni kí ha kùránì kò lè máa kà á lórí a rí pé imam malik eh, imam muslim àwọn tún mẹ́rin jáde ń bẹ̀ pé as-sadaqu wa jawazu kawnihi ta'lima al-Qur'an inú hadith kan wọn náà gbẹdẹ làwọn náà ti mẹ́rin yẹn jáde àfọwọ́ ibn Hajar al-Asqalani wọ́n wá ní Imam Bukhari wọ́n mú àwọn ẹ̀rí jáde wọ́n mú àwọn ìdájọ́ jáde nínú àwọn nínú hadith lóríṣiríṣi wọ́n wá ní wàfí nínú àwọn ìdájọ́ tó tún wá wà bẹ́ẹ̀ táwọn náà fẹ́ mú jáde alla hadda li aqallil mahar alla hadda li inú ẹ̀rí tá a tún mú jáde bẹ́ẹ̀ náà ni pé kò sí òdiwọ̀n fún kékeré sàdáàtì kò sódiwọ̀n fún kékeré sàdáàtì tó wáyé pé five hundred naira five hundred naira <laughs> òun náà ló ní ní sàdáàkì pétọ ọgbọ five hundred naira ní bẹlẹ ọbí tí àwọn sì ní a ah, kò sí nǹkan báyìí pé ń tẹ nínà nù wàláyé àkùnméjì àbọ̀ ó fẹ́ yàwó kọ́dà bẹ́ẹ̀ kó jẹ́ pé àpò kan àpò kan náà mo ní já ìyàwó gbogbo tí ń bẹ lọ́wọ́ mi àpò méjì àbọ̀ ni ń fún ọ lápò kan ní sàdáàkì jẹ́ náà mú àkókò àwọ̀ kù lọ́wọ́ a lè máa fi nǹkan jẹun náà kó tó pé mi kí ìyàwó sì ní kò sí tó burú bẹ́ẹ̀ àwọn fámìlì ìyàwó gbọ́dọ̀ wá dìde pé ara o à àwọn tọmọdé wa pọ̀ tọ̀ o <laughs> àtọmọdé wa pọ̀ bá o tàdá àti ọmọ wa ẹ́n kọ́dà àwọn ọmọ kí náà kọlẹ̀ àwọn ọmọ orogún ìyá rẹ̀ ń yóò ní nígbà tí wọ́n ìwọ wa ń gbé àpò méjì àbọ̀ ránù káwá bá wa lé ẹ̀wọ̀n kaba wọn nítorí ọba àdìgbò láti rọrùn fún wa sànàbí ti rọrùn ẹlòmíì sọ ọ́ di ibi ìrọ̀rùn yìí ìtọ́lọ̀ ọba àdìgbò láti ní fún wa tẹ́lòmíì òun ní ọ̀rùn mọ́ òun ló wá mú wàhálà wàhálà yìí ti fi wá ń sẹ̀ láwùjọ tẹ́ bá dá àwọn ìlú kan nísìnyí pàápàá jù láwọn bòmíì nílẹ̀ lárúbáwá sàdáàkì àwọn bàbá bàbá ọmọ òun gangan ni ó jòkó báyìí tí wàá wò pé kí ni mo fẹ́ gbélé ọmọ yìí òun ni ó tagi ẹ̀ yóò tagi price ma ike iye báyìí ni price wá sí tagi ma báwọn kò wà negotiable bí wàá tó bá lọ rajà nation price ni kó wá mu débi tó ti sanwó kó wá ní ẹ̀rẹ́gùn wọn kọ five hundred sílẹ̀ yìí ẹ̀rẹ́gùn ẹ̀jẹ̀ san four fifty wọ́n kàn máa wọ̀ ni pé ó lọ pátá báwọn kò fẹ́ nájà so báwọn báwọn ṣe máa ń ṣe nu wọ́n wá tagi ọmọ kò sì dùn mọ́ ọmọ wọn náà kò dùn mọ́ mọ̀yẹ́ gan fún rẹ̀ wọ́n wá táàgì pé wọ́n tó bá fẹ́ fẹ́ o gbọ́dọ̀ ní three bedroom flat o gbọ́dọ̀ ní mọ́tò o gbọ́dọ̀ máa ṣiṣẹ́ o gbọ́dọ̀ iye báyìí gbọ́dọ̀ mọ́ o gbọ́dọ̀ tó iye báyìí tó máa wọlé fún ọ lóṣù ọmọ tó tó wá iye tó tó wá san ní sàdá àwọn tó gbọ́dọ̀ nínú o iye tó tó wá san ní sàdá àti rẹ̀ iye báyìí tún ni ìdààmú dé ẹlòmíì wa máa ṣe wàhálà yóò máa ara rẹ̀ wàhálà lẹ́yìn ìdíje yóò padà pa yóò pa á tì ní obìnrin náà àwọn bẹ pa á títí obìnrin mi ò wọ ogójì ọdún kò sí nílọlé ọkọ wọn pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá ó wọ ogójì ọdún látara ìgbẹ́sìn yìí ti ń bẹ lára àwọn òbí wọn látara pé wọn fẹ́ máa ń ṣe fáàrí wọn fẹ́ máa ń ṣe yànrà pẹ̀lú sàdáàkì yáà sàdáàkì ọmọ mi yé báyìí ló tó wọn ò ronú lórí pé táwọn ní bùkátà sí òun náà ni pé kọ́mọ ó ní fọkànbalẹ̀ ilé ọkọ tó bá wà kọ́mọ ó rí bíjò kó ayọ̀ bí tó bá wà ìwẹ̀ náà ti wá ìwẹ̀ náà ti wọ àwùjọ wa náà nìkan bọ́lọ́kọ̀ rẹ ti ti jẹ́ ẹ primary school teacher ni wọ́n ó ti ìrọ́kọ̀ bẹ́ẹ̀ o inú òsì tá a fi tọ́ inú òsì náà ni wọ́n ló tún wá lọ lè kó sí tó fi tọ́ ma tó bá ti ní teacher báyìí o kò lè fẹ́ teacher mi ká tó wá sọ pé ẹni ti ń ṣiṣẹ́ ọwọ́ wọn á a káwá lẹ́nìkan nísìnyí kó wá jẹ́ graduate kó parí university káwá lẹ́nìkan ló fẹ́ fi káwá ní iṣẹ́ kí lọ́kọ̀ rẹ̀ ń ṣe iṣẹ́ kí lọ́kọ̀ rẹ̀ ń ṣe à wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n ta ráìsì lágọ̀ọ́ ni wọ́n ò wò ní pé à sẹ́ẹ̀lì rẹ̀ pé báyìí ó rẹ̀ ń ṣiṣẹ́ ní NNPC o rẹ̀ ń ṣiṣẹ́ ní FIRS o rẹ̀ ń ṣiṣẹ́ ní CBN ìdí wọn mọ̀ wá káàkiri wọn ò wá pọ̀ kó wá rẹ̀ ń ṣiṣẹ́ ní CBN kán wá wọlé kó di kán mọ̀ sí bímọ fún wa kán mọ̀ sí lórí fúnra wọn kán ti máa gbára wọn ló ti gbára wọn mú kó tún padà sílé bàbá rẹ̀ ó tẹ̀ wọn lọ́rùn báwọn bọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ti ń ba iye ọmọ wọn jẹ́nu látara pé kíni látara pé wò gba àtẹ̀sír ìrọ̀rùn tí islam ṣe fún wa ìdẹ̀kùn tó ṣe fún wa látara pé tàbá fẹ́ fẹ́yàwó látara pé tàbá fẹ́ fẹ́yàwó ìrọ̀rùn tí islam ṣe fún wa ẹnìkan darí ti ọ̀rọ̀ ọkùnrin kan fún mi tọ́ọ̀ rẹ̀ sẹ́yìn láàmú ó fẹ́ fẹ́yàwó wọ́n yẹn ti ń sọ yìí nísìnyí báyà aláṣàlẹ̀ wa bẹ́yìn náà bí tí àgbọn ti ga ìyá ìyàwó wa sọ fún pé tọ níbo lọmọ àwọn máa gbé tẹ bá fẹ́yàwó ní àwọn làwọn gba ilé náà ni tó ìyá dictate fún pé ilé báyìí tó lé tí ó gbà ní tó bá fẹ́ fẹ́ mọ́ ó lọ lè wá owó káàkiri sí wàhálà wá owó ó lọ lè gbalé ìyá ò tún béèrè àwọn kéré ti di kí wàá ló wà nulẹ̀ ẹ̀ ní kíní nulẹ̀ ẹ̀ ní kíní ọba ọkùnrin ìbá dààmú ara ó sà lọ wá owó ṣe wàhálà lórí ìwúrò àwọn kàbáyé síbẹ̀síbẹ̀ nígbà tí ìyàwó wa délé ìyá òun tún rí i pé kéésì láìpù ọ̀yàwó òun kò ṣe déédéé tọ́ láìpù ọkọ òun kò ṣe déédéé tọ́ mọ́ nígbà tí ó yà kí ni ìyá òun padà ṣe ìyá òun bá ní kó wá ó ní kó ọmọ wá pé àwọn ti fẹ́ lọ bìkan ó wá su ọmọ mọ́lẹ̀ ńlẹ̀ kéde kó dé lókun o ó fi ọmọ kalẹ̀ ó fọmọ sí lọ́dọ̀ tiẹ̀ ó withdraw rẹ̀ kó lọ́dọ̀ ọkọ rẹ̀ ó wá sọ fọ́kọ pé ọ̀yàwó rẹ̀ travel lọ́sọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ kálàbùjá ìyàwó wa ń bẹ pẹ̀lú ìyá rẹ̀ ẹnìkan ló wá òun sì lè wọ pé tọ̀ ìyàwó ń bẹ lábùjá ọlọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ tí ẹ̀gbẹ́ tí yóò bá tọ́ra tí ẹ̀ bá ti yẹ ti ga wàhálà ti máa kó bá yẹn wọ́n wá ní wọ́n lọ sáìdì ọ̀nà bíi táwọn ibi tí sọ́ọ̀bù tí ìyá ìyàwó rẹ̀ wá sọ́ọ̀bù ìyàwó rẹ̀ wá ìyàwó lágbájá ni òun wá sọ fọ́kọ pé ah síbò ní síbò ní ìyàwó rẹ wà ní <laughs> làbújá òun mọ̀ ni àtẹ̀wọ̀n ìbéèrè ọba wa ọba lọlé pé kò lọlé béèrè kò sí kò sí irú tí ìyàwó fi wé tán ní wọ ọjà wọ wọ ọmọ arákìnrin yìí ọmọ kan ló mọ

apá àrò ipá àrò ní káwé kó náà pé á ẹ̀jẹ̀ ń lọ sí déédéé bí so bí táwọn ti lọ òun náà ni pé níbi sàdáàkì níbi ìgbéyàwó ọlọ́run bá àlekè ọlá ó ṣe ń rọrùn fún wa anabi sallallahu alaihi wasallam sàlàyé ìròyìn ẹ̀fún wa ní pọ̀síwẹ́wẹ́ kí wọ́n fẹ́ fọmọ lọ́kọ ẹlòmíì nísìnyí ní tí o ti jó gbéyàwó ni pé ẹlòmíì ah, a tàbá fẹ́ gbéyàwó báyìí mo ní di five hundred thousand ṣé five hundred thousand ṣe a ah, àdúrà àwọn èrò tí ó wà owó tá a fi sápò yìí fáwọn aláàfáà àwọn oníwà tí mo fẹ́ pè gan mo ti pè tó gan ẹ kọ́kọ́ deposit hundred thousand sínú àkáǹtì tí o fi mọ̀ pé ẹ serious láti pè lóníwà a ah, ayé lóyún mo fẹ́ èrè mo mo eríṣiríṣi eríṣiríṣi mo fẹ́ wọ́n mọ̀ wá pé látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá sí kíni wọ́n mọ̀ wá lọ nìka wọ́n mọ̀ lọ lára wọ́n sì mọ̀ sí fasáàdì wọ́n mọ̀ sí ìbàjẹ́ tí a bá kó níbi ọ̀rùn tí ọlọ́run bá àdìsọ́lá ṣe fún wa níbi sọ̀dáàkù yìí ó tún wá ń ṣe ìrọ̀rùn fún wa níbi kíni níbi àlùwàlímà wàlímà tó nìka tá a bá tó wá fẹ́ ṣe wàlímà tá a fẹ́ ṣe àpèjẹ fáwọn èèyàn tá a fẹ́ kó wọn lẹ́nu jọ látara pé a ṣègbéyàwó anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdulrahman ibn awf radiyallahu anhu tó wà ní sọ̀rọ̀ buhari abdulrahman ibn awf radiyallahu anhu ó ṣègbéyàwó nílùú madina anabi sallallahu alayhi wa sallam wọ́n jọ bẹ́ẹ̀ lù madina náà ni anabi wa rí abdulrahman ibn awf anabi wa rí àpẹẹrẹ kankan lára rẹ̀ pé nǹkan kan yàtọ̀ lára rẹ̀ bí kéèyàn orí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú báyà bí ọ̀ṣọ́ obìnrin tó lè yí tó yí ọkùnrin la ìwọ lélẹ́yìn wà ló ń fẹ́yàwó ni azawaj ó ló ń fẹ́yàwó gbàtó ló ń fẹ́yàwó yìí èsì wọlé alábi sallallahu alayhi wa sallam ẹ anabi ni awulim wàlá obìṣà awulim wàlá obìṣà anabi ni ṣe wòlímà ìyàwó tó gbé yìí o awulim wàlá obìṣà ṣe wàlímà rẹ kọ́dà tí o bá ju kí ni lọ. tí o bá ju ẹ́ tí o bá ju ewúrẹ́ kalọ lọ tó o lágbára ju kíni tó o lágbára ju ewúrẹ́ lọ àdábìíní tá a ṣe kíni tá a ṣe wòlímọ ìyàwó tó gbé yìí Ẹkọ ńláńlá ń bẹ ń bẹ fún wa inú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ òun náà ni pé a rí i pé ìgbéyàwó tó ṣe yìí anabi sallallahu alayhi wa sallam anabi ò gbọ́ anabi ò mọ̀ anabi kan pere ni. bí ká pé èèyàn wù gbọ́ pé lágbájá ṣèyàwó anábì sọ fún pé kíni anábì ní awlim wàlà òbíṣà anábì ní òsì wàlímà rí kọ́dà bí o bá ju kíni lọ bí o ju orúkọ lọ kẹ́bẹ̀ náà wá rí pé anabi sallallahu alayhi wa sallam anabi ṣe wàlímà àwọn míì nínú àwọn ìyàwó rẹ̀ tó jẹ́ pé kọ́lá kò tiẹ̀ sí tó tó orúkọ mẹ́ àwọn nǹkan bíi ìpanu kéèyàn kó kéèyàn ra bisikíìtì ní kéèyàn ra gbẹwẹ́ kẹsì kójọ pure water kẹsì ṣe wàlímà tó nìka kẹsàn-án gbẹ́jú sẹ́ni ká ibi tí ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó ṣe ní ọ̀nà fún wa ìrọ̀tọ́ ọlọ́ọ̀bà àdìgbọ́lá wá sí fúnra yìí àwa sọ di kíni àwa sọ di ìnira fúnra wa níta gbára wò ká agbèkọ́ra wa lọ́rùn wàlímọ́tò nìka tá à ń sọ yìí nísìnyí àwọn ìlú mi tó wá sọ di wàhálà wàlímọ́tò nìka kó ti rọrùn tóun ẹ̀ látara pé a fẹ́ gbé nǹkan tí ọlọ́run gbé kọ́ wa lọ́rùn agbèkọ́ra wa lọ́rùn lábẹ́ àṣà àwa sọ wàjíbàtù nìka àwa sọ di nǹkan tó jẹ́ pé kíní ìwà sí kíní wàá wà uniform bí islam ti máa wà uniform mọ́ torí pé ẹ̀sìn islam tí islam bá ní ẹ̀sìn nǹkan báyìí ẹ̀ tí islam bá ní ẹ̀sìn nǹkan báyìí yóò kárí gbogbo àgbáyé gbogbo tí mùsùlùmí bá wà ní tẹ̀bá débò mi wàlímátò nìka tánàbí nìka ṣe ẹ̀ ẹni tó gbéyàwó ni máa ṣe kíni onímọ̀ ṣe wàlímátò nìka ẹni tí ò gbéyàwó náà ọmọ kékeré wọ́n sì ní wọ́n ṣe wàlímà fún un wọ́n sì òun náà ṣe wẹ̀límà ẹ́ kí wọ́n á náà pè ní wẹ̀límà tí wọ́n ṣe fún un òun náà ní pé kí ni wọ́n gbà kéwù fún un láti fatia ẹ́ dé alifilami dé wúláyíká àbí tó bá ti mọ̀ dé wúláyíká tó bá ti gbà fún tán wọn náà bá wé láwà ní ẹ́ yóò wọ kí ló bá wọ yóò wọ sányá ẹ̀hẹ́n yóò máa gbà kéwù yóò máa gbé kéwù káàkiri ní táwọn èèyàn mọ̀ ní wẹ̀límà nù kọ́lá ìlú mi ò tún béèrè fún yín pé lọ́wọ́ yín pé ọkọ ìyàwó yìí àmọ́ ah, bó ní wàlímà ni àmọ́ ah, bó ní wàlímà ẹ lákùn ìgbéyàwó lè yóò ṣe inú ìsìlámù tí ò ní wàlímà nígbà wípé níta ní wàlímà gangan ní ẹ̀sìn àti tọ́nù ẹ̀sìn kan mí ní wàlímà ti pé ṣé ké kúránì àbí kò ké kúránì kò parí kúránì tí ti parí kúránì máa kò ní wàlímà nù subhanallah ìdí ò parí náà tó parí ẹ̀ lábàdì nígbà tó bá pé múra ẹ wàá máa lọ sí kínní ẹ máa lọ sí gba alìsílámì fún ọlọ́run kó dárí jiyàn obìnrin kan láwùjọ ìyàwó ẹnìkan ládùúgbò wa ní lọ́dún kan lọ́hùn ìmúra ìyàwó àwọn làwọn máa lọ sí gba fásitì àfàtà alìsílámì dorúkọ ní wàlímà ẹ dákun ṣé fásitì àti alìsílámì nìkan ní kùránì ẹ alìsílámì ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù bákọ́rọ̀ ni ẹ mọ iye jùsù ti ń bẹ́ẹ̀ nù ẹ̀ ọba tí wàá ka alìsílámì wúláyíká aláwùdá òwe àwọn àgbẹ̀ nígbẹ̀yìn ẹ o ti parí o ti wà límánu ṣé wà límánu tán ni a ṣe nínú ẹ̀sìn nu subhanallah àwa ni sọ àti fẹ́ gba kéwù fún ọkọ ìyàwó báyìí o owó ká gba kéwù fún ẹ kọ́kọ́ da owó kẹ́ gba kéwù fún nàbà wá àti ilẹ̀ wá ṣe ń bẹ̀ wọ́n gà tí ẹ̀ tó sẹ́ ń béèrè pé kẹ́ gba kéwù ẹ̀ lákùn ebi ilẹ̀ wá ṣe náà nu ah, kó ẹ̀hẹ́ ilẹ̀ ń wá wá ṣe náà nu ọba níbo lẹ́ ń lọ ìmọ̀mù lónìí ah, à ń lọ bí wà límánu alágbájá ni ẹsẹ̀ tí wọ́n á máa béèrè pé ṣé ká gba kéwù fún àwọn bẹ̀rẹ̀ sọ àwọn olè sọ fún yín pé àkíyá lè wá ti tẹ́lẹ̀ tó bá tó wá sẹ́wọ́ eléyìí tán ẹgbà kéwù fún un nígbà tó wá gbà kéwù pé ẹ dákẹ́ wọ́n wá dákẹ́ sí ọkọ̀ ìyàwó náà gbó dákẹ́ ẹ máa wo tíra yín <clears throat> wọ́n wá bẹ̀rẹ̀ sí gbà kéwù tí wọ́n bá wá gba kùránì náà ẹ máa wá rí àwọn alhan kàǹkọ̀tà ń pè ní alahanu nínú kíkà alquran wọ́n pe láhànù kan ní aláhànù àlìjẹ̀lẹ̀ wà láhànù kàbí àti àwọn àwọn ẹ̀rọ tó yẹ pé àwọn tó nasi jáko ní kùránì yóò mọ̀ àti àwọn ẹ̀rọ tó yẹ pé kọ́ni jù kéwù òǹgọ́nà mọ̀ pé àá gbọ́dọ̀ àǹkẹ́lẹ́ yìí ẹ́ wùlá ìka aláwùdá mírọ̀ bìí wọ́n wùlá ìka òun ò ní mú bílẹ̀ wù náà ṣé òun ní mú bílẹ̀

sọ́wọ́tò fásitì àti ẹni ó ka igan àti àríkì láàrin inú tí àná ló ti wò nǹkan tí ó wò náà ni ẹni kó ka ilé rí ẹtùn wa gbowó eléyìí lọ́tọ̀ owó kọ́kọ́ ìyàwó ṣe kíni kó sọ̀kalẹ̀ ẹ̀sìn bá wọn nìsín kó sọ̀kalẹ̀ náà ní lóòótọ́ nítorí pé ẹ̀rí kan ṣe ń ka ahùn wọn àwọn bá tẹ̀lé lọ wọn bá tẹ̀lé lọ tí kọ́nsá dédé gbẹ̀yìn kọ́nsá dédé gbẹ̀yìn ìndébi wúláyíkà báyìí wọ́n sáré gbà lọ́wọ́ rẹ̀ ni pé sáré gbà lọ́wọ́ rẹ̀ kó mọ̀ jábọ́ wúláyíkà ogún bá sáré gbà kó sá sọ̀kalẹ̀ láyọ̀ náà ó wá sọ̀kalẹ̀ tán ó wá sọ̀kalẹ̀ tán kí ló wá kú báwọn ẹ́ wá gbowó lálùbáríkà bá ó tún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lólówó nú bí ó gòkè yóò sanwó bí ó sọ̀kalẹ̀ yóò sanwó òun náà ó òun wá gbé ẹ̀hẹ́n yóò wá gbé tire yóò wá gbé tire tí ó máa kiri kì yóò máa lọ yẹn káàkiri yóò máa kàkéwò yóò máa gbowó yóò máa kàkéwò yóò máa gbowó. eléyìí làwọn ń pè ní wàlímà wàlímà tá ànábì ní a ti kọ́ wàlímà tá ànábì ní ká ti kọ́ wàlímà tá ànábì ní a ti oníṣe pẹ̀lú àǹkálì fúlàmì fún yàn oníṣe pẹ̀lú ọkọ̀ ìyàwó agbádá yín wọ sányá oníṣe pẹ̀lú kó sọ̀kalẹ̀ oníṣe pẹ̀lú ẹ̀mọ kakéwó káàkiri nìkan wàlímà tá ànábì ní a ti kò pẹ̀lú ẹ̀ káyà kò ní pẹ̀lú pé èèyàn ké Kùránì kò ké Kùránì kò ní pẹ̀lú ẹ̀ so wàlímà tá ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé kákan kóyàn lẹ́nu jọ pé mo gbéyàwó káàsì kóyàn káàsì kóyàn lẹ́nu jọ wòlímọ̀ táwọn ibi wa ni a ṣe yìí nìkì sábàtún lọ wò ó dáńpé wòlímọ̀ láwùjọ wa nìkì àṣeélẹ̀ ni wọ́n ṣe bí wọ́n bí akíndùn nìka ó so bí o so níṣẹ́ ẹ̀ tí mà ẹ́ ẹ́ ti ṣe wòlímọ̀ lẹ̀ <laughs> ẹ́ tọ̀ tí ìgì bá padà wá so máa ń gbọ́ sẹ́yìn pé ìgì ní ìpadà so tí wọ́n da ìgì rúbọ mi sẹ́ pé <laughs> ẹ̀ tó máa sọ́jọ́ mú ni àbí ọlọ́run bọ́lọ́run jẹ́ fúnlẹ̀ bá ti àwọn dàrú ńkọ́ ó ti ṣe wà ní màkàlẹ̀ rẹpẹtẹ nìsín ọlọ́run wa ní tọ̀ bóyá ààrẹ bá dé báyàwó má ní tọ̀ ọ̀rọ̀ ìyàwó kọ́ ọmọlélé yìí o ẹ mọ́júmọ́ yìí tọ̀ ìyàwó ń bẹ ní jẹ́nẹ́rà o ó ti ṣe wà ní màkàlẹ̀ àbí kọ́lọ́run tẹ̀ wá mẹ́nìkan lọ́dọ̀ náà méjì gan kó má di ìjọ kẹta tẹ́sẹ̀ wá zẹ̀ ń ṣe ákídù nìka àbíjọ kejì sòyìn tá à ń pè ní wàlímọ́tò nìka òun náà ní kíni òun náà ní àpèjẹ àsìkò tí wọ́n ti máa ń ṣe òun náà ní kíni òun náà ní ba'da al-bina lóòótọ́ ìyapa ẹnu wà lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn mi sọ pé indal ak àwọn mi ní badal ak àwọn mi ní indal bina àwọn mi ní badal bina àmọ́ ìtòrin yẹn dáadáa tá a rí pa anabi ṣe dáadáa òun náà ní badal bina lẹ́yìn ìgbà tá anabi ṣe kínni lẹ́yìn ìgbà tá anabi ti wọlé tọ́ ìyàwó rẹ̀ lápèjúwe nísìnyí ó lọ lé jọ jimá lápèjúwe ó ilé ìyàwó wọ́n sì ṣe ákúdù nìkan wọ́n fi fún ọ sàdáàkì rẹ̀ ètò fún ni bó o sì lágbára náà inú ọ̀rọ̀ ní Islam tún ṣe fún wa nu ó tún lè rà á láwìn ẹni báwo ní ìsìn ó lè gbà á láwìn ṣé ẹ fún ní sàrà àti àwọn ìdí ìlú ẹsẹ àjẹ máa mú lọ ẹsẹ báwo ṣẹlẹ ìsìlámù gbà bẹ́ẹ̀ máa mú lọ iye báyìí ní fún àwọn ìdí ìní kọ́lé ó tún lè rà ó tún lè gbà á ní láì sí ìmọ̀ iye tó fún gan ẹ fún dé mo jẹ́ sàrà àti ẹ fún òsìmọ̀ye rẹ̀ wọ́n lè fi fún yàn báwọn náà tó ti wá mú délé ìwọ ló ṣe wá dájọ́ kínni ọ wà dájọ́ wàlímà yá wàlímà tún ní ká mo pè yín kẹ́ wá sí kí ni mo pè yín sápèjẹ ọ wà ọ wà àná ọ̀sẹ̀ kọ́lá ọba wo lè tẹ káàdì àwọn máa fi fọ́tò sí o má ya fọ́tò sí fọ́tò yíyá haramu ni ká má ya fọ́tò haramu ni tẹ̀síìrù tún wà níbẹ̀ náà ẹ́n ọlọ́run bá àdìkọ́lá ó tún ṣèrọ̀rùn fún wa níbi fífọ́tò yíyá ìṣẹ́jẹ́ haramu yẹn ó tún wá ṣèdẹ̀kùn fún wa inú àwọn ọ̀nà tí Islam tó gbà ṣèdẹ̀kùn fún wa ni nígbà tá a ní fọ́tò haram ni anabi ni la'ana allahu al-musawwirin anabi ni ọlọ́wọ́ bá alikọ́lá ó sẹ́bi yá àwọn tí máa ma ya fọ́tò inú hadithi mi inna ashadda an-nasi adhaba yawm al-qiyamah al-musawwirun àwọn tí yà wọ́n lè koko tó bá jẹ́ ògbédà al jù àwọn náà làwọn tó máa ya fọ́tò wọ́n sọ fún ìkọlù lahum ahyu ma khalaqtum wọ́n ni ó yá nítorí ó dá máa fẹ́ bèsì wa laysa bi nasikh o ò sì lé lágbára láti tẹ́ni títọ́ adijọ́ gbé dàbí kìyàmù àdìsí wa pọ̀ báwọn ṣe pé àdìsí mi wà tánàbí wọlé ó bá Ali ibn Abi Talib radiyallahu anhu ó pe ànábì kókó wá jẹun sápè jẹ ànábì ìdíbà yẹn dé ànábì kan padà ni Ali wa alùbánu pé àyíṣe tá a sì kẹ́ ọ sí ọ ní ah, òun rí òun rí àwòrán àwòrán kan lára nínú ilé rẹ̀ màláíkà sì ní wọlé táwòrán bá wà àtajà aláìgbà sọ bẹ́ẹ̀ fún ali gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni alẹ́ hadith mi ta nabi wọlé tí aisha radiyallahu anha ó lá nabi fajúro èsè kọ́sì nìkíní kọ́sì dáta wọ́n rí pé wọ́n máa ń ṣe àwòrán sára bí aṣọ báyìí anabi rí anagbà kàdí àgbà tí aisha wa ya tó wa ya tó wa fi sọ wọn sọ di pilo wọn ya kelekele wọn sọ di dami rọrí tanabi tó wọlé gbogbo àwọn ẹ̀rí ló ń tọ́ka fún akékin ni haram ni fọ́tò káma ya fọ́tò ẹ mo fẹ́ ma fi gbé remembrance ni remembrance kí àmọ́ tó ń tí kò ti wá jẹ́ haram tó yẹn ọlọ́run bá rìkẹ́ látọ́ wá ṣe ọ̀rọ̀ fún wa ipe èèyàn lè ya fọ́tò nígbà tó bá jẹ́ kí ni nígbà dọ̀rù rọ̀ nígbà tó bá di tú láti nà sẹ́sì tì ó dà wá fẹ́ lọ hajj lápèjúwe a sì nídìí pásítọ̀tù ẹni tí ó lọ hajj tó tí Islam bá sọ fún wa pé ẹ gbọ́dọ̀ yá by all means gbogbo sọ́nà jẹ́lẹ́gbà yá sọ pé èyí èyàn ní ti àwọn nǹkan míì náà kọ́lá ẹlòmíì ó lè rẹ̀ kó jẹ́ pé wọ́n fẹ́ lọ lè tọ́jú rẹ̀ nílùú mi nílé òkun ni tí o ti fi tọ́jú rẹ̀ lẹ́yìn òun sì náwó ẹ̀yà fọ́tò ẹ̀wọ̀n kan báwọn èmi ẹ̀yà fọ́tò à ẹ̀yà fọ́tò jẹ́ ti ṣe pásítọ̀tù kẹtọ́ lè gbé á ìyá kú ni ènìyà tó irú eléyìí ní ti ṣẹ̀dá ìsìlámù ṣe ní ọ̀rùn fún wa ṣe máa fẹ́ ya pásítọ̀tù àbọ̀ fẹ́ ṣe driver license lágbèjúwe àwọn ẹ̀ṣẹ̀ nǹkan kan tí wọ́n ní di pásítọ̀tù àwọn bẹ̀rẹ̀ ṣẹ̀dá ìsìlámù yọ fún wa ni ara ẹ̀ náà ara tẹ̀ ni ara àwọn ìrọ̀rùn ni tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá ṣe fún wa so àwọn tó bá ti wá sí ọ̀rùn fún wa a gbọ́dọ̀ wá ṣe kíni káwá sọ ọ́ di káwá fẹ́ lójú mara wa lọ́wọ́ ẹlòmíì nísìnyí kò lè ṣe ìgbésẹ̀ kan nínú ìgbésẹ̀ ayé rẹ̀ láyé akọ́tó lábẹ́ máa jí láàárọ̀ báyìí kọ́lẹ̀ ẹlòmíì lè máa lọ lé títì báyìí nísìnyí ẹ bá ti tó sọ́wọ́ sókè báyìí yóò yára rẹ̀ nù nígbà tẹ́ bá tẹ́jú tẹ́ bá yẹjú báyìí dé ẹ wo ní Facebook ẹ ti bá ń bẹ̀ ẹ ti bá wọn nísìnyí ẹlòmíì bá wà ní mọ́tò báyìí nísìnyí on my way to Abuja my friend uh, pray for me ẹ dàpọ̀ ẹ <laughs> eh, ibi títí ya fọ́tò òun nísìnyí ó ti gbàgbé ìdò àwòsàn báyìí dáná bí ìdòsí òun ló yẹ kó ṣàdúrà fún ara rẹ̀ fa ní àti my friend pray for me kí ni òjò wò ṣàdúrà fún ara rẹ̀ fọ́tò òjò ọlọ́dí àdúrà tó bá tún débi tí ń lọ náà na eh, landed safely. àbí mo dé mo sọ̀kalẹ̀ dáadáa ẹlòmíì gan fún rẹ̀ ní òun ní kó wàhálà bára rẹ̀ àwọn tó ń lé ọkì tẹ́lẹ̀ náà tó fẹ́ mọ ibi tó wà wọn náà ló wọn sọ fún wa pé sọ ibà ìmọ̀ wà o ibà ìmọ̀ wà o ibà ìmọ̀ wà o ẹlòmíì àwọn ẹlòmíì tó ń kidnap ibi tó ti ń rí wọn òjò báwọn náà lọ tó bá débi kan ó yà fọ́tò ara rẹ̀ ẹni tó fẹ́ mú ọ ẹni tí ń wá ọ nígbà tí ò bá rí fọ́tò rẹ rí kò ní dọ̀ ọmọ kọ́lá yóò kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹlòmíì tó ń wá ẹnìkan ń wá káàkiri ẹlòwò ẹlòwò profile lórí Facebook ẹ rí fọ́tò eré ti di ta òun náà lẹ́ni gbọ́dọ̀ jẹ́ ẹ àdìrígbà tó wà ń nígbà tí wọ́n bá gbé jẹ̀lẹ́ńkẹ́ náà wọ́n gbé àwọn àti wọn rẹ wọn ò rí rẹ wọn ò dọ́ ọmọ wọn ò sì mọ́ ẹ́ sọ àwọn tó máa ń lè pààyàn náà fọ́tò rẹ wọ́n ni wá wá nígbà bá wá fọ́tò rẹ bá rí fọ́tò rẹ wọ́n wá sí ẹ láàrin kí n mọ́lẹ̀kẹ́ yà mí túláàsì. ọkà kọjá lẹ́gbẹ̀ẹ́ lọ kọjá iya haram ni amata tẹ̀ na náà wà ń bẹ̀ ọlọ́ọ̀bà àlekèọ́lá fún wa ń bẹ̀ ẹ́ ṣèṣẹ́ bó ṣe pé kájẹ haram ni ká mọtí haram ni àmọ́ tẹ̀ ìṣirò tún wà nínú tàhárìmù yẹn látara pé kí ni tó di omi ni tọ́nà fún ti fẹ́ lẹ́pọ̀ ò wá rómi orí nǹkan kan àfọ́tí ti ara ṣògbóró àwọn nǹkan báyìí nísìn bó ṣe wá jẹ́ tẹ̀ ìṣirò bẹ́ẹ̀ wọn ẹjẹ́ wá bí wá bó ṣe wá jẹ́ tẹ̀ ìṣirò nísìn pé á ah, kéèyàn mọ́ bá kú ló fi ṣe kíni ló fi mutí ṣé o wá lè torí ẹ̀ nísìn kó wá ṣe kó wá ra ọtí sílé pé àyíbá amájọ tó gbé ọba dé tà ní rómi <laughs> ṣé ẹ̀yẹ́ lè ṣe tọ́ ṣé ìyọba ti lè ṣe mọ́ àmọ́ ya fọ́tò náà kalẹ̀ sílé ẹ̀jẹ̀ àmọ́ ya fọ́tò káwọn fi rántí rántí kíni ẹ̀dá kù kíni kíni ìrántí gan nù ṣe bó ṣe yí láàrin lónìí ẹ́ tẹ́bárẹ́ lómi ìdí ìdíra ẹ̀sìn wọ́n bá wo bó ṣe ìlànà nìyí nígbà tó bá fi dòní ìṣe ó rí pé irun fún ti ń yọ ṣùgbọ́n ìdùnnú wà dà láàárẹ̀ wọ́n tó ṣe dáadáa tó ọ̀dọ́ láàárín ni pé ó wáyà ó ti ń tẹ̀ ẹ̀yìn rẹ̀ ti ń tẹ̀ lọlẹ̀ láìsí kíni láìsí kó fẹ́ rù kú ẹlòmíì nísìnyí tẹ́bá rí lọ́dún mẹ́wàá sẹ́yìn tẹ́bá rí nísìnyí ẹ fẹ́ sí ma kó náà mọ́ wá wo fọ́tò onísìnyí ìbànújẹ́ náà ni ó mọ̀ rí láàárẹ̀ yá ẹ̀rí fọ́tò yìí ẹsẹ̀ mi ò tí ì gé ń gbà kó máa wo fọ́tò bàtẹ́sẹ̀ rẹ̀ ò tí ì gé ah fọ́tò yìí fọ́tò yìí ń gbà wọn ọwọ́ mi ò tí gé ń gbà wọn ah fọ́tò yìí ń gbà wọn ìntì ní stroke ń gbà wọn ó ní mo dó dáadáa yìí ẹ̀dá kò sí ìbànújẹ́ ni wọ́n wá fún ààrẹ wọn àbí so nítorí pé káwá máa ya fọ́tò pé èmi sì rántí ni ọmọ mi pọ́dún kan ọmọ mi pọ́dún méjì àbí mi náà ṣe kinní kan àbí remembrance bàbá wa kan gbogbo ẹ̀ báwọn gbogbo ẹ̀ pátápátá àìníkan ṣe ni nínú ẹ̀sìn so ká ló pa gbogbo èyí tó bá jẹ́ ìrọ̀rùn tọ́lọ̀ ọba àlekẹ́ ọlọ́ba ti ní ọ̀rùn fún wa ànábì òní sàlàyé sàlàyé rẹ̀ fún wa ṣe sàlàyé rẹ̀ fún wa gbogbo bá àwọn kaba yìí ní sìn ìpìlẹ̀ ẹbọnu ní tó fa ẹbọ lọ́jọ́ kìíní àná nígbà yẹ ànábì salam òun náà ní fọ́tò àtàrà fọ́tò náà ní ẹlòmíràn máa wò pé sẹ́mi á jẹ́ nǹkan kan ní tó fi mi kọ́lá àwọn súnfì tẹ́ bá ń tẹ́lẹ̀ ta ọ̀lẹ́ mọ̀ a wọ́n mọ̀ rà táwọn ti jàdíyà á kótó ṣe ibrahim wà tó fi wá ten years àyẹ̀wò tí nílé wọ́n mọ̀ lọ́wọ́ ebi yẹn ẹ wò nísìnyí àwa ń rí àpẹẹrẹ níta n'i ní ya fọ́tò àwa rí nísìnyí ní ibrahim niyaz òní ògbé sọ́run wá sí ẹ̀bí ma nísìnyí yóò gbé sọ́run ọmọ rẹ̀ kí ni kí ibrahim niyaz ma ti fọ́ ọmọ rẹ̀ nínú ilé rẹ̀ rẹ̀ ẹ̀ẹ́dì ibrahim bẹ́ẹ̀ ẹlòmíì níbi tí ibi tó dá lé mọ́ fúnra rẹ̀ tó pè nílé àdúrà ẹ rí fọ́tò ìgbà ẹ̀mí láti wà kíbla ibi tó kọjú jẹ́tìmá jẹ́tìmá kí ni ti gbogbo àwọn eléyìí ṣe tí o bá ní tí eléyìí o bá ní fọ́tò ní ti yóò mọ níwọ̀n pé yóò mọ lérí pé ìyáàtì lásán ó kà máa pariwo ó bá kọ sẹ̀ ìyáàtì tí o bá tún sí fọ́tò àwọn ènìyàn bá lálẹ́ ẹ bá ní kí náà kọ ẹ̀ ti ń tàkàrà ẹ rí fọ́tò ìyáàtì lára rẹ̀ ìdí ń ti wí báyìí o lórí fọ́tò ìyá ìsì ìdí ń gé kaná kíní gé kaná pẹ́rẹ́pẹ́rẹ́ rẹ̀ ọ̀nà tí ó tún lẹ fọ́tò ìyá ìsì ma. ẹ dákun tó gbóró àwọn eléyìí náà nìkìní tí kò tó wa náà ní òrí pé irú aburú ti máa ń fànù. táyà pé fọ́tò ànábì bá ń bẹ láyé lónìí bó ni ò bá rí. tòun ti bí òde sí fọ́tò ànábì tánábì ò ya fọ́tò oníṣì àwọn súfì kan bẹ níṣì àwọn ní fọ́tò ànábì àwọn ní fọ́tò Abubakar ẹnì kan sọ́njọ́ kan pé àkọ́lá ah, àwọn ilé ṣé wọ́n ti fi ṣé wọ́n ti fi àwọn rí fọ́tò ànábì fọ́tò Abubakar àti Umar àti Usman àti Ali gbọ́dọ̀ ti wá jẹ wá lójú ṣé báwọn kírísítẹ́nì náà lọ lè wá èbó kan tí wọ́n ń pè ní Jésù fọ́tò èbó kan tí wọ́n ń pè ní Jésù <laughs> wọ́n lọ fi ká àgbélébùú wá ní Jésù ni ẹ wà lẹ́lómi nílé kírísítẹ́nì ní Israẹli yóò wá gbé e síwájú báyìí yóò ní yóò gbé e sílé onímọ̀ fi sàdúrà so ah, ibi tá a ti lọ òun náà ni pé àwọn àpẹẹrẹ naam invitation card hẹ́n invitation card èèyàn lè ṣe invitation card fún yàn láti fi pè yàn èèyàn lè anọ́ọ̀sì fún yàn látòrí íńtánẹ́ẹ̀tì kí wàlímọ́tò nìkan ìgbà yìí láti ṣe so àwùjọ àyè tí yóò ti lè ṣe ẹ tó ayé pààyè ò bá gbọ́ níwájú ilé yín báyìí pé inú họ́ọ̀lù kan làyè ti gbà ọ́ gba họ́ọ̀lù àmẹ́mọ́ kọrin bẹ́ẹ̀ ẹ̀sìn mọ́jà àwọn èèyàn oníhòòhò ṣùgbọ́n àwọn nǹkan báyìí láàmú ṣe ní ọ̀rùn fún wa àwọn ọ̀nà tó ti ṣe nǹkan ní rọrùn fún wa ká mú rọrùn bẹ́ẹ̀ àwọn ibi tó bá ti ṣe tí o bá ti sọ fún wa pé báyìí lórí ká máa wá ìrọ ká máa kírètì rọrùn kan fúnra wa nítorí o bá fi lè pè ní rọrùn fún wa rẹ tó kírètì ní ara ní òjẹ fún ọlọ́dọ̀ ọlọ́dọ̀ bá ti jẹ́ ògbéjà lùpìyà mi tó látara di eléyìí àpẹẹrẹ tún leléyìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run bá àdìkẹ́ ọlá tó bá di lọ́la á tún wo bòmí ká tún wo àlẹ́ àkíkọ̀ tó bá di lọ́la á wo bóòlù àti kó ma ìrọ̀rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léyìí náà bóòlù àti sòkú ìrọ̀rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léyìí náà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá tó bá ń lọ́la a máa bọ̀rọ̀ lọ́n bèrè tó kọjọ́ ti lọ ada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam naam wa aleykum salaam naam. yóò di wà méje rẹ. dáàbò. ọtí ti máa la. ẹ ìbéèrè tí wọ́n béèrè ó dà pé iṣẹ́ àpè ní necessity dọ̀rúrọ̀ wọn ò gbọ́ yé dáadáa wọ́n ti fẹ́ gbọ́ yé lọ́bù míì àwọn ìlú mi ń bẹ lóòótọ́ tó jẹ́ pé ọtí òun lomi wọn kí ẹ ti pé ń wò lómi ẹ̀sìn bá mi sìn bàbá débò mi sìn yọ́n máa jiyàn tó báyìí ń mú ẹ̀mú lé ni wọ́n sì lómi tí wọ́n mú ẹ̀sìn bá mi sìn

tó wà ní sọ pé nítorí pé á ah, ẹlẹ́dẹ̀ nìkan ló wà ń lu yìí á ah, á máa jẹ ẹlẹ́dẹ̀ náà ní tábì délé tábì máa rí wúrẹ́ jẹ so eléyìí ò lẹ́tọ̀ o ní tí wọ́n ń sọ ni pé láì pé ebi wá pa ọ́ débi pé kò tó ń jẹ kankan tó jẹ tó fi kú kò tó yẹ kan tó jẹ pé àbí kó orí kíní kan jẹ kó wọ́n bá kú ọ wá rí i pé nǹkan tó jẹ́ haram ló lè jẹ lásìkò yẹn tí ó fi jẹ́ kíni tí ó fi níjó kú lásìkò òun nìkan náà sì ni kí ẹ ṣe pé báyà èèyàn máa wá ṣe continuously kọ́lá eh, nínú ṣẹ̀ríà islam ad-daruratu tuqaddaru bi qadriha necessity dédé wọn bá bẹ́ẹ̀ bá ní wọn bá ní kọ́lá ò gbọ́dọ̀ gbé ọtí wọn lọ́wọ́ pé orílẹ̀ àjò láwàá yìí ẹ̀sìn báwọn nísìnyí alẹ́ látọ̀rọ̀ mi ká má tọ̀rọ̀ mi ń bómi mà ẹja gbọ́ sí lọ́wọ́ ò gbọ́dọ̀ gbé lọ́wọ́ ẹni wọn bá tó bá fi ṣé tó fi ṣéèkù ẹ̀mí ara rẹ̀ òun nìkan náà ni sì má zaka naam. ok. alájà dáadáa ni. Thank you. naam ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé kí ni nìṣọ́ọ̀bù ah, zaka tó jẹ́ nìṣọ́ọ̀bù tó jẹ́ ní zaka máa wọ̀ bí góòdù bá ti bí bá ti ń lókè bí bá ti ń lọlẹ̀ sí òun náà ni nǹkan yẹn máa ń lọlẹ̀ máa ń lókè so àmọ́ lásìkò tá a wà yìí nìsín ó rà pé nǹkan tó jẹ́ nìṣọ́ọ̀bù zaka nǹkan bíi báyà bíi one point three àbí kìnnìkan ni ní táìmù last time mo rí yìí má tó ó lé ní one million sókè téèyàn ó ní lọ́wọ́ tí ó sì pé ọdún kan lọ́wọ́ yẹn tó nígbà tó bá ti pọ́ ọdún kan yẹ òun náà ní zaka wà wọ̀ èèyàn wà yọ two point five percent tí ó máa jẹ́ one over forty òun náà lèyàn ó yọ tó ẹ wá rí kéèyàn ó kún bì kan káwá kírun sí la níbòmí yẹn so ọ̀rọ̀ yìí ìyapa ẹnu wà ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ so torí pé anabi sallallahu wa sallam anabi kí salatul ghaib sí tani an-Najashi nígbà tó kú síbẹ̀ làwọn ẹlòmíì ti wò ó pé èèyàn lè máa kí sọ́dọ̀ tó báyìí ọ̀dọ̀pọ̀ àwọn olùmọ̀ ní ẹni tí wọn bá kírun sí la tá a rò pé báyà wọn ò ní rí wọn kírun sí la níbi tó ti kú yẹn òun náà ni èèyàn máa kí sọ́dọ̀ tó báyìí sí lára gbogbo Nàìjíríà ṣe nísìn ó jẹ́ mùsùlùmí àmọ́ ibi tó kú sí òun nísìn kì í ṣe ìlú mùsùlùmí tó wọ́n ní òun náà ló fà á tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe kí sọ́dọ̀ tó àmì kí sọ́dọ̀ àwọn èèyàn sí wọ́n ní kò ní ìdíkà dókítà láti rò gáyìbù sí ilá so àwọn kan ṣàdúrà fún ni a kan ṣàdúrà fún so a ṣàdúrà àwọn àdúrà tààrà sallallahu alaihi wasallam fún àfún pàmò sí kókó allahumma ighfir lahu allahumma irhamhu allahumma thabbithu àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ allahumma sallihu bil ma'i wasalli wal barz allahumma ba'i bainahu wa baina khatayahu kama ba'ita baina al-mashriq wal maghrib gbogbo àwọn àdúrà báwọn a kan kó bá wa kẹ́ ni ni tó òun náà ni tó nílẹ̀ tí ó lálàáfíà والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك